الله جعل منافع الناس بالحج يقول سبحانه وأذن في الحج وحد في الناس بالحج يأتوك رجالا وعلى كل دامر يأتين من كل فج عليم ليشهدوا منافع لهم ويذكروا اسم الله في أيام معلومات على ما رزقهم من بهيمة الأنعام فكلوا منها وأطعموا الفائز الفقير أشهد أن لا إله إلا الله وحده لا شريك له رب الكعبة المشرفة وأشهد أن محمدا عبده ورسوله خير من حج واعتمر صلى الله عليه وعلى آله وأصحابه ومن تبع هداه إلى يوم الدين أما بعد فيا عباد الله اتقوا الله تبارك وتعالى وراقبوه في السر والعلن يقول الله تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا عباد الله أيها الكرامة أو àǹfààní ti ń bẹ níbi tó ti gbé ànfààní ìdáyé wà ń bẹ ìdíjọ́ gbèjà ìyá ọmọ wà ń bẹ. ọlọ́run ọba sùhánà tó wà ní pápẹ́lẹ́ hajj àyà kejìdínlọ́gbọ̀n ìkẹtàdínlọ́gbọ̀n sí kejìdínlọ́gbọ̀n ọlọ́run tó fà níbi sọ́lọ́ lọ́wọ́ àlùfẹ́lẹ́ ń búrò wá nípa nàbílẹ̀ ìgbọ̀nrán ní alẹ́ sọ́lá tó sẹ́lẹ̀ ọ̀sán ìgbẹ́ wà á sí fi náà sínú wà á sí fi náà síbi hajj. kéde fáwọn èèyàn nípa ìlọ́bẹ̀lẹ́ ọlọ́run ọba òfin tó kún jọ lù. ìyá rẹ̀ tó kárí káàdà àwọn èèyàn wà bá láwọn tí wọ́n á rìn wá wàhálà kúlí dọ́ọ̀nì o a tún máa rí àwọn ẹni tó ti fi wọ́n á gbéra fún mi àwọn ràkúnmí tí wọ́n yẹjú lórí. فضيف يأتينا من كل فجر عميق سوى ما ولت بأموى والنسجنا بفتفه أو ياسبه ليشهدوا منافع لهم سوى لكان أو أنفاني سيوجة سوى حجه ويذكر اسم الله في أيام معلومات سوى لك لما نسي الله ní àwọn ọjọ́ mẹ́wàá tó lè fi jẹ ẹ́ àìlẹ́ mọ́ rọ́ṣà kọ́hún mi bẹ́ẹ̀ mọ́tìlájà lórí wọn tọ́lọ́ wọn bá fi ṣìkẹ́ wọn níbi àwọn ẹran tí wọ́n pa fún jọ́sìn torí bẹ́ẹ̀ tí wọ́n bá pẹ́ẹ́rẹ́ jọ́sìn ẹ̀ bá pa ẹ̀ kọ́ kúlù mi ní àẹ́jẹ́ bẹ́ẹ̀ wọ́n á tọ̀ ìmú ìgbà ìsọ̀lù fàkìm kẹ́ẹ̀sì fún ẹni tí kò ní ṣùgbọ́n ìníhẹ̀ lára rẹ̀ àti tálákà kẹ́ fún ọjọ́ bẹ́ẹ̀. أخاه عبد الله بن عباس رضي الله تعالى عنهما ونرى الله سبحانه صلوا ليشهدوا منافع لهم كما كان ينفع بكل ومضيف إلى حجها ونسأل ينفع به إن منافع الدنيا والآخرة هنا وانفع آيات الله يا عباد الله ويا أيها المسلمون nínú àwọn nǹkan ní hajj èyí tó ti báàrí láyé àkọ́kọ́ nínú ẹ̀ òun náà ní kí á mọ̀ra wa wa mùsùlùmí ó mọ̀ra wa káàkiri ayé ẹ̀rí kọ́lá ọba sùhánà sọ́lá ìgbé iná kọ́lá kùnàkùn mi ń tẹ́kẹ̀rì wọn kúta ọlọ́run láwa la dá yín látara pàtàkó wọ́n jẹ́ àjùnákùn ṣòro bẹ̀ àwa ṣe yín níra wọ́n kọ̀ bá ilà àti nílé ní sàárọ̀ kẹ́lẹ̀ fi mọ́ra yín kò síbi nínú gbogbo ayé yìí kí wàá ti mọ oríṣiríṣi hàn oríṣiríṣi ìdílé àti nígbà tí a bá lọ sí ilé ẹ̀ka yìí. ẹ̀rí ìmọ̀rẹ́nì yóò fa ìfẹ́ ìfẹ́ tó lè padà kú ìyàwó àdìjẹ́nà ẹ̀rí pàtẹ́bí sọlọ́gbọ́ àyọ̀kọ́lá ó jí wa ìfẹ́ ẹ̀rí wa àdìjẹ́nà hàṣà tó nínú ẹ̀rí nígbàgbọ́ ẹ̀rí nígbàgbọ́ hàṣà tó hàṣà tó ẹ̀rí ti fi ara yìí anabi sallallahu alaihi wasallam ó ní ẹtí sọ́ka yìí sí ohun tó fi gbé dẹ́ bá sí ẹ̀fẹ́rẹ́ ara yìí áàpù sálá ọba ìnẹ̀kùn ẹ̀ máa kọ́ sálá màkàlà ara yìí yá ìbádọ́lá nínú àwọn àǹfààní hajj láyé òun náà ní al-wahdatul islamiyya èyí ò rí i téèyàn bá mọ̀ tẹ́lẹ̀ èyí ò rí i pé ní gbogbo àwa mùsùlùmí. nínú àǹfààní tí ń bẹ fún iṣẹ́ hajj láyé òun náà ní bẹ́ẹ̀ bí wá ti máa tó pọ̀ kódà rí kankan àwọn ọ̀tá ẹ̀sìn wọ́n ní dáa bá sọ yín pa kúrò islam ni wọ́n ń pè ní jìlásí tóòlù wọ́n ní wọ́n bá sọ pa àfẹ́ kúrò ẹ̀sìn yìí mọ́kàn sọ́dẹ̀ náà lè fi padà ẹ̀sìn àbí dàbá lóhun mẹ́ta mọ́ àkọ́kọ́ nínú ẹ̀sìn ọba sí kùránì mọ́ ìkejì tí ọba sí rojúmọ́ àmọ́ ìkẹta tí ọba sí fẹ́ hajj mọ́ ṣùgbọ́n táwọn ọba nígbà ń fa ní sísẹ ń bí sẹ hajj láyé òun náà ní ìhánà ti lè fúkọrọ ìrànlọ́wọ́ máa tẹ̀lé fáwọn tálákà pẹ̀lú ká fún wọn jẹ nínú ẹ̀rẹ́ tá a bá gbàgbà tá a bá ti fẹ́ hajj bá a ti sàlàyé tún áyà yẹn nínú ọ̀nfà ní lọ́wọ́ adúlù fẹ́ hajj òun náà ní alísí fáadà fún mi náà ti yà ọ́ èyí ó lè wá ọ̀nfà ní níbi ìṣòwò ògbóró èyí á lè ṣòwò ìlú hẹ́ẹ̀ owó yẹn sáà ti má ti kẹ̀kẹ́ lọ́wọ́ fẹ́ hajj. عطاء عبد الله بن عباس رضي الله تعالى عنهما قال لا حرج عليكم في الشراء والبيع وتسفعي nípa kẹ́hìndé kátàkárà kọ́pìlẹ̀ ìṣòro ni wọ́n bá dà ṣáájú kẹ́hìndé pé ìṣòro àti lẹ́yìn ìgbàdàgbà pé ìṣòro tẹ̀sí parí sẹ́ hajj náà kò burú láti ṣe bísínẹ́sì ẹlùmíín kọ́sá máa ti kẹ̀kẹ́ lọ́wọ́ tó sẹ́ hajj kó gbọ́ ọ̀rọ̀ yẹn. yáa ìmọ̀ ẹ̀dọ́lá nínú àǹfààní tí bẹ fún ṣe hajj níjọ́ ọdún dàlù kìyàmù àkọ́kọ́ náà òun náà ní fẹ́ kí irú ṣe yìí náà gbogbo àtìkú tí èèyàn bá ti ọlọ́run ọba máa dẹ́dà máa ká gbogbo rẹ̀ àfa wa Amr bin al-As rọ́jì ọlọ́run dára nígbà wọn nígbà tí ọlọ́run ọba fi Islam ti di lẹ́bi mọ wá lọ bá nẹ́bi sallallahu alaihi mọ wá sọ màá fún ẹ lálùkà wà nígbà fún ẹ títí mùsùlùmí wọn là nẹbi wà tẹwọ wọn níbi kò ti káwọ kò nìyẹn ìjọ Ọlọ́run sọlọ lọ àtàlà wà pẹ̀lú kí ni iṣẹ́ rẹ àbọ ó ti bẹ́ẹ̀ ni mo máa gbèrò kí iṣẹ́ bá jẹmu ó tó ní pé máa juwọ́ ju tẹ́lẹ̀ nínú ìsìlámù yányá ni ìjọ Ọlọ́run ti sẹ ṣẹlẹ tó máa dà májẹ̀mú ológun fẹ́ẹ́ dá ó ti bẹ́ẹ̀ ni májẹ̀mú ètò ìgbà ìsìlámù mọdé ti di mùsùlùmí kí n wá polisi Ọlọ́run bá jẹun tí mo fẹ́ dá nìyẹn ọhọ òjijì Ọlọ́run ti ṣe ni asuma alimta ṣé kò yẹ ni wípé islam yà ní mo máa gbé ara kọkùlà gbogbo tí ẹ bá fi sọ ẹsẹ̀ tí ẹ bá ti di mùsùlùmí ẹsẹ̀ gbogbo ẹsẹ̀ ni Ọlọ́run ti bá rẹ nìyẹn eléyìí lọ jẹun dáa ni ọmọ amúdé ti gba àwọn ẹni tí ò ní gbàgbà ọdún wa lókè ìwọ ọ̀daràn yìí tí Ọlọ́run bá kò níjà ti sọ bẹ́ẹ̀ wọ́n máa sọ fún ní pé kọ́ bí ilé sùn bá bí owó kọ́kọ́ yẹn kọ́tà àforíjì ọlọ́run bá fẹ̀ ju gbogbo ohun tó ṣe yìí lọ tọ́ bá ti pẹ́ bọ́ sí tó ń ti lọ́wọ́ bá sọ. lọ́wọ́ àdúgbò wọ́n ti sọ ọmọ pé tó ṣe yẹn kí o kó níbi tí النبي صلى الله عليه وسلم من حديثه إلى أبو هريرة رضي الله عنه قال النبي صلى الله عليه وسلم ويقول أن يوصل في حج طلب إلى الله سبحانه وتعالى وجل فلم يرفض قلت فلا فلا قلت جاب قلت ثلاثة الله يوم التربة يرجع عند يوم ولدت أمه ajáde yẹn ni pé wọn padà níbi iṣẹ́ hajj lọlọ sí yẹn gẹ́gẹ́ bí ìjọsìn ààrẹ fẹẹ fi lọmọ tuntun ìgbà dọlọ nínú àǹfààní dárí fi ṣe hajj níjọ́ fi dá ṣẹ̀yàmù òun náà ní pé fẹ́ rí hajj yìí ó lọ ọlọ́lá ju ti hajj lọ ọlọ́lá ju gbogbo àwọn ṣé olórí lọ lẹ́yìn àdìmọ́ni bí láti ṣùgbọ́n. àdìmọ́ra ọ̀jẹ̀ lọ sẹ̀lẹ̀ án wọ́n ti wọ́n fi àtẹ́bí léèrè sọlọ́lọ́ àdìsẹ́lọ́ fífẹ́ olófin lọ́lá jùlọ òṣìṣẹ́ ọlọ́run ti bẹ́ẹ̀ ni ìdíkàgbọ́ sọlọ́run àti òṣìṣẹ́ rẹ̀ ni wọ́n tún béèrè pé wọ́n tún bẹ́ẹ̀ òun náà ni hajj lè yàn sí dada ìlú kọ̀ọ̀kan ni wọ́n gbé hajj fi yìí jáde. hajj fi mí sí àwọn àyíṣà tó fẹ́ gbà wá rẹ̀ rọ̀jẹ̀ ọlọ́run sọ̀rọ̀ àyíṣà ó ní wọ́n ní ìròyìn òjijì ọlọ́run àwọn máa rí pé ká já gbogbo ọ̀nà ọlọ́run iṣẹ́ tọ́lọ́ lájú lọ nìyẹn táwọn obìnrin ò ní ṣe bẹ́ẹ̀ ó yẹ káwọn bẹ́ẹ̀ lè máa gbé nǹkan ẹja báwọn ọkùnrin ṣe ń ṣe táwọn ò obìnrin pé tẹ́ bá rí jihadi kẹjọ ọgbẹ́ kó ń sùn fẹ́ mọ́bìnrin lọ́rùn pé kọ́ lọ fi jà kì í ṣe irú èyí sí Islam kọ̀wọ́ ni. àdébí sọ́kọ̀ ọ̀rẹ́ sẹ́lẹ̀mẹ́ lọ́nà ẹ̀yìn ọ̀ní jihadi kan o jihadi oyin afdol jihad èyí tó fi lọ́lá tó sọ jihad hajj mabrur ẹ̀yìn obìnrin. òun náà ni hajj ní ẹ̀ bá ti dáadáa alhajj mabrur rí kájẹ́sì má gbàgbé àdàbí sallallahu alaihi wasallam ó ní kò sí ohun tó máa jẹ́sẹ̀ rẹ̀ jàdù jẹ́sẹ̀ lọ. nínú ìgbà wa ọ̀rọ̀ mi wọ́n ní sábà fi wá lọ́dún mi yẹn tún dé lọ́dún mi. gbogbo ẹ̀fẹ̀ tó yẹn ṣe láàrin ọdún kan sọ́dún mi ọlọ́run tẹ̀sí máa parẹ́ pẹ̀lú ọmọrọ́ ní yẹn ti yẹn. hajj ní ẹ̀rọ afẹ́ kò sí ohun tó máa jẹ́sẹ̀ rẹ̀ jàdù jẹ́sẹ̀ lọ. hajj wa láti lọ́jà òun ni hajj tó ti fáa sí asúbá tó lọ èèyàn padà sí ẹsẹ̀ mọ́ hajj lẹ́yìn ẹsẹ̀ tọ́já pé gbogbo ẹ̀tọ́ ẹlẹ́tọ̀ọ́ ìwọ oníwọ̀ ìyẹn dá padà á sì gbé yẹn ṣe tọ́já pé yẹn ṣe tó owó ẹ̀tọ́ nígbà ẹni tí ń tọ́jú òun náà wà lọ mọ́kà ń ọwọ́ mọ́kà sáàbà ọtí ló fi lọ mọ́kà tó bọ́ọ̀bù òun náà lọ mọ́kà sáàbà owó ló fi lọ ṣe irú ṣe alhaji ẹ̀rí àti hajj ibi tó lọ wá ní ìmọ̀ náà ti kàwé èyí ò rí rẹ òní rẹ bá dé mọ́kà àwọn ní máa ń kérò lọ. ìyẹn ò ga ẹ̀dá kò tí wọ́n kú ilé ìlówó ni àbóhùn náà ló tó wó jọ. bẹ́ẹ̀ni òṣìṣẹ́ ọlọ́run ẹ kó tẹ̀ ẹ̀jọ́ mi hajj sọlọ́lọ́ àtẹlẹ́ ẹ kú látara ẹ̀kọ́ mi látara àlànà mi ní kẹ́ẹ̀dìbò. hajj maboro òun ni hajj ní ẹsẹ̀ ní ẹ̀sọ́ àti hajj léyàn ṣe léyàn tó délé nígbà tí yẹn kó níbi iṣẹ́ hajj yẹn títí ní àgbàdo wa jáde láyé yá ibadallah nínú àǹfààní tí bẹ́ẹ̀ fi iṣẹ́ hajj níjọ́ fi dàrú kẹyàmọ̀ òun náà ní wípé èyí ó tún máa rí ládàá èyí tó ti pọ́pọ̀ nígbà tí yẹn bá kírun ní mọ́sálásí ní ńlá méjèèjì yẹn òun náà ní mọ́sálásí ọlọ́run ọlọ́sùn hánà tó ní mọ́ṣà àti mọ́sálásí àti mọ́sálásí ọwọ́ tó hadith jáde abdullahi rọ̀jẹ̀ lọ́sọ̀lá wọ́n tó ti jọ́lọ́ صلى الله عليه وسلم ìrùbí yẹn bá kí inú mọ́sálásí ní ànẹ́bí ọlọ́lá yọ ẹgbẹ̀rún ìrùbí yẹn kí mọ́sálásí mi lọ. èdè òkìrùn ẹyọ kan bí irú àwọn tó fi júmọ̀ mẹ́ lónìí that's one thousand ni tàbá fẹ́ wò ó sì ti wà. yẹn ni pé gbàdáwà bá tó kí símọ̀ ọ̀dọ̀dọ̀ tí adáwà ń gbé láwọn mọ́sálásí wa yìí kódà kí ẹ lọ central mosque Àbújá tí wọ́n kó góòlù síbẹ̀ dáadáa tí ẹ bá kí tí mo one thousand lọ́gbọ́n bẹ̀ fi ní jẹ ewúro kan sẹ́yìn ẹ̀kí ní mọ́sálásí àmẹ́bí sallallahu alaihi wasallam òṣìṣẹ́ ọlọ́run àtúntì wípé mọ́sálásí ọlọ́run bá bí wọ̀ sẹ́yìn ẹ̀bí kíni ẹ̀yọ̀ kan bẹ̀ times one hundred thousand ẹgbẹ̀rún lọ́jọ́ ọgọ́rùn-ún omi ẹ̀fọ́ àwọn tó fi tí mo bẹ́ẹ̀ lé bẹ́ẹ̀ ọ̀gá tèmi eighty minutes mẹ́rin wọn ti bá wọn sọ̀rọ̀ ẹ bẹ́ẹ̀ náà ni kò jù bẹ́ẹ̀ lọ ìlú ọ̀nà ẹ̀ lọ́ọ̀ bówó tẹ̀ ó mú lọ lóògùn ó ti ń lọ bí rọkọ̀ àwọn èèyàn ọkọ̀ kọjá wọn ni ọkọ̀ tẹ́rí tí lò lọ ẹ̀ sí sí mílíọ̀ ẹ̀ kí ni wá lè sẹ́wọ̀n á ní kí ni tí yẹn ti wá wà lùjẹ́ náà nítorí ẹ̀ èyí sì lè wà lùjẹ́ náà lẹ́yìn tó yẹn lọ́kọ̀ sí sí mílíọ̀ nígbà tó bá jáde gbogbo sí àwọn ìjọsìn èyí sì tún fojú tó dáadáa kọ̀ọ̀kan ní ẹlẹ́ni ilé ní ilé ló ń kọ́ níbi ó ti fi fífi báyìí ẹ̀ kí lẹ́yìn kí lẹ́yìn abẹ́ ló pẹ̀lú àdébí yẹn bá kíni ẹyọ wóró kan ní mọ́sálásí ọlọ́wọ́ ọba ni wọ ní mẹ́kíkà tanku one hundred thousand ẹ mọ ẹyin náà gbé sùrù lé ní òní yóò tó ni ní yóò tó kó láyé ẹ rí nínú àǹfààní lọ́wọ́ afẹ́ nìyẹn bákan náà nínú àǹfààní ti fẹ́ fi ṣíṣe hajj níjọ́ gbẹ́dá ṣẹ̀yàmọ̀ òun náà ní bí ọlọ́wọ́ bá sùhánà á máa fi àwọn ẹni tó ṣe hajj á máa fi wọ́n ti fáàrí láàrin àwọn màlàíkà pàpàjùlọ níjọ́ àràfà àti àgọ́ àtọlọ́lá níjọ àrọ̀fà àti pé ká máa pariwo wípé àzìzíkìw ìgbà tá a lè ṣe òun náà lè fún alálàájì eléyìí náà tún jọra tún bẹ fún ẹni náà hajj أقول قولي هذا أستغفر الله لي ولكم ولسائر المسلمين في مشاكل الأرض ومغاربها استغفروه وأتوبوا إليه إنه هو الغفور الرحيم الله وحده والصلاة والسلام على ما لا نبي بعد وبعد وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين عباد الله لتعلو هممكم في الحج كالصالحين أيها الإخوة nítorí kí ló ń ga tiwa náà kábíyèlé wa lè ga nípa ohun tó ní ṣe pẹ̀lú hajj orí àbíyèlé wa kéré ẹlẹ́wọ̀n rẹ̀ bèbí ẹbí náà wọ́n wọ́n mọ́ka ẹlẹ́mi lè ní alájà rí mi dé sílẹ̀ owó ni. ìwọ gbàdé mi máa ń sọ ṣé tí ẹ ọba ti parí owó lẹ́yìn ní wọ́n ó lé ọdún tó ọba ní wọ́n ò lé lé ọdún bọ́ gbalé náà wọ́n sá ti yẹ ìgbà tó ọ̀sẹ̀ wọ́n lé dà òsì láì fi kankan bẹ́ẹ̀ níyàbá dé ṣé ilé rọrùn láti kọ́ ni nígbà táwa ló kó wá nígbà yìí tó kó wá nígbà yìí gan-an ó sì rọrùn mọ́ nsì níjè ló àná ni téèyàn bá ń kó two hundred thousand lọ́wọ́ àbí hundred thousand ó ní ni wọ́n bá dédé tó ń tọ̀ wọ́n bá dé gan-an yóò yà nù hà pé kó wọ́n mi náà fi sàdúró eléyìí pé ó ti fi ra lẹ̀kẹ́ lọ́dọ̀ wá nígbà yìí tá à ń sàpè nílùú láì kátó sọ pé àwọn ìlú ńlá ẹ jẹ́ lọ kó ẹ lọ fi ṣe jọ́sì ẹ sí àwọn ẹni rí jẹ ẹ̀yin sí ọlọ́run ẹ ọlọ́run bá sùn hánà èròǹgbà tiwa náà lè ga sí àwọn ẹni rẹ ẹ wà báwa náà fẹ rọhìmọ̀kọ̀lọ́ ọmọ ọmọ rọ́jì ọlọ́run dára O ó ní mo mi táwọn lọ sí hajj àti ọmọrọ nígbà ẹlòmíràn ọmọ àríwú tí òkò owó ṣe ọba tó ti lọ ọmọ kàbá ẹ wọ́n wọ òun kọ́ lọ́hún fà mọ́sálásí kejì àti mọ́sálásí kejì yóò sì fi bẹ́ẹ̀. ọ̀kan náà wà fáwọn aswad wọ́n ló wù sí hajj nígbà éèdì àti wọn mọ́rọ́ ó lè gbà wá sí sọ pé gbàgbọ́rù àtúndì kan pè ní àyíṣàkùn ni yóò nù ìgbà sí hajj àti wọn mọ́rọ́ ẹ̀jẹ̀ káwọn náà gbogbo adá bá ní tètè lọ́ọ́ èèyàn lè lówó lónìí kọ́ má padà nímọ́ lọ́la ìdí sí ayé nìyẹn. kọjá sípẹ́ ni tí ò lówó lónìí tẹ́ ẹ̀kú rẹ̀ rárá ó lè jẹ́ ni tí ò ní lọ́la báyé ti rí nìyẹn. ṣùgbọ́n pé ìgbà wọn máa jù lọ a kò rí bẹ́ẹ̀ nípa ohun tó ní ti pàláyé. ọ̀là làbí alẹ́ sọ́mátọ́lá ìyẹn lè má gbádùn ìdí sí ayé nìyẹn. ìyẹn lè wà láyé lórí sọ́mátọ́lá kó tún padà fún. gbogbo àwọn bàbá wa tá fáyé sí rí náà nìyẹn lópin ìgbà tó wà tọ̀ náà bá ti ń kọjá lórí ẹ̀dá tuntun á padà gbóná ẹ̀ ẹ̀yẹ ló ti ọlọ́wọ́ bá afọwọ́ tó lẹ́nu àbá tó ọjọ́ ọlọ́wọ́ tó láti wọn wọn ló ti sọ ọlọ́wọ́ sọ yìí pé mo ní àrọ́ ọ̀dà hajj ẹ̀sì bá ń pè ọkọ̀ òun ti hajj fáyé ẹ̀sà hajj kó tètè má sàfihàn ọ̀ àti àwọn náà ti bẹ̀ẹ́ sí ẹgbẹ́ ọmọ mi tó lówó gbà fa iná nítorí pé èèyàn lè sàárẹ̀ o àárẹ̀ lè dé ẹtì mọ̀ padà bí àwọn máa ń lọ gbé ti sẹ́ hajj gbogbo nígbà ó ti ṣe ṣètò tó ní gbogbo ẹtì rọrùn ló kọ́lọ́nkọ́ má da ìjọba yẹn rú kó tó ṣàtúnṣe orílẹ̀-èdè wa nàìjíríà náà ẹ̀rí òun ti bẹ́ẹ̀ náà wọn ò gé sálà rẹ̀ fẹ́ o bákan náà ọ̀yọ̀ nílùú kọ́ọ̀lá nǹkan tó yẹ fẹ́ fi ṣẹlẹ̀ àrùn nígbà táwọn fi kú kẹ́ẹ̀mí. bíi ràkúnmí ràkúnmí lè sọnù téèyàn ní rí mọ́ nígbà yẹn wọ́n sáàrin lórí àjà bùkátà nílé ẹ̀yin owó táwọn ọmọ yín ni wọ́n máa fi gbà wọ́n wọ́n tí ọ̀fẹ́ tó ìlàjì lówó owó oṣù mi owó oṣù mi wọ́n fẹ́ sí ọ̀rẹ́ ó ẹ lọ wádìí lọ́dọ̀ àwọn yẹn ọláwọn bẹ́ẹ̀mù mi sọ̀rọ̀ pé yóò lè ná five hundred thousand bọ́ máa fẹ́ lọ sí ọmọ adó mi lọ ọláwọn àkókò bẹ́ẹ̀ máa dẹ́rù ẹ̀ fáwọn ọmọ ọ̀sùn bùkátà lè dé tí ò ní jẹ́ yẹn lọ ó lè jẹ́ bùkátà dáadáa eléyìí wà lóṣù níbi ìdúmọ̀ ẹja rọ̀bìmọ̀kọ̀lọ́ wọ́n ní sọ̀rọ̀ ẹ̀rọ jáde àfáwọn alhassan al-basri yóò máa ní ìkùnà ádámù kìlẹ̀ ọmọ anẹ́bí ádámù ọmọ anẹ́bí ádámù máa wà láàrin kẹmẹ́ta ọwọ́ aláàárín àtẹ́wò yóò di àjálù ọmọ anẹ́bẹ̀ wọn gbọ́dọ̀ máa rí díẹ̀ ọmọ anẹ́bẹ̀ adámọ̀ wà láàárín ní àyìnbá ti ń ta ìlà ìdẹ́ra ti ń bẹ tí ò ní padà sí mọ́ ọmọ anẹ́bẹ̀ adámọ̀ wà kẹ́lẹ́ wọ́n máa sọ pé ọlọ́kọ̀ tún ní ti kó tètè sáré lò torí nǹkan tó wọ́n ni ọmọ anẹ́bẹ̀ adámọ̀ wà láàárín mà níṣìyà ti ń kọ́ ọ̀tẹ́là ìkú òjijì ọmọ anẹ́bẹ̀ adámọ̀ wà wọ́n fẹ́rí ẹ̀ sádẹ́wò àdàjálù àtikú wọ́n nípa náà bá bẹ̀rẹ̀ lọ́gbà bẹ̀rẹ̀ sí sukú ní bá bẹ̀rẹ̀ lọ́gbà ọ̀gbà ẹ̀ áàfin ẹ̀fìn jóni àhásánà ọlọ́pàá fún wa dáadáa sí láyé tó fún wa dáadáa oríṣiríṣi sí láyé tọ́ba tó wá dijọ́ gbìyànjú fún wa dáadáa o dáadáa oní ìrìn àgbẹ̀ ipá mi jẹ́nà ló ní kiri wọ́n kì í náà àgbà náà kọ́ dádájọ́ ẹrú yòówù sọ áhàtìlẹ́wò jésùmá tí mo bá fún un lálàáfíà wọ́n wọ́n sáàtò àléjì ti máa yín dá mọ wá ní kí àrísìkiri olúgbòrò oríṣiríṣi mo tún wá tó ọ̀sẹ̀ kù níbi ńlọra níbi fi ń kọ́lé kò ní bùkátà o agbọ̀dẹ̀ ní tó ní bùkátà tẹ́jọ́ bá ní fámìlì tó pọ̀ ọ̀yẹ́rin tọ́lọ̀ fóyàwó bíi mẹ́rin tó kó wọn sílé ẹgbẹ́ ilé ẹyọ ọdún ò lè tó ó lè nílẹ̀ kọ̀ọ̀kan fún ọ̀sùn bọ́ọ̀dì ò rí bẹ́ẹ̀ o oníbùkátà ti sísá nǹkan ọlọ náà sísá ọkọ̀ yín náà lọ ní ẹ̀rí mọ́lọ́lọ́wọ́n ọba àti kakọ̀ ẹni tí wọ́n bá fún ní àlàáfíà mo tún wá gbòòrò àdébí ti kù nínú jíjẹ mi mú ọdún márùn-ún wa lórí kọjá lórí ẹ̀ tó ń mẹ́lẹ̀ ayé mi lójú láyé a ó ń tọwọ́ wa sábẹ̀wò èmi ọlọ́wọ́ ọba fúnjọ mi kọ́ wáyé èmi lámàkúrò ó ń tọwọ́ wa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 اللهم صل على محمد وعلى آل محمد وبارك على محمد وعلى آل محمد كما صليت وباركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد قوموا إلى صلاتكم رحمكم الله تعالى